lára o gbogbo ẹni bá ní ẹ lára ara ni ọ̀rọ̀ náà. ìdílé ń bí bí mi ò bá tó. ẹ̀rọ àgbẹ̀ kẹ̀kẹ́ rí irun kì í lójú àtọkùbọ̀ irun funfun orí mi yóò ti àjọ fún mi. ìkàdí ẹ ìkàdí gidigidigidi ẹ lọ pẹ ní mọ́jà rẹ ta lẹ́yìn sọ sórí fún balẹ̀ wọn sọ sórí fún ṣe ṣé mo fọ́pọ̀ yìí ni. àwọn kọ́mà yóò dúró lásán o ní láti ya ara ẹ ní brain gidi gan ni. ọ̀gá ìyá ìfáyọ̀ ni mọ́tò. ẹ ṣọ́ ara yín ẹ̀ lọ́tọ̀ọ́ kò ní í lò ó má tọ́ bọ́ ìdókòwò tí bá sọ ọ́dọ̀ yẹn lójú sọ. àtìgbà tí alájí ti pẹ̀lẹ́ yín tó ti tẹ́ ẹ sílé ẹtìjọ́ ojú kàtígórì ẹgbẹ́ kan náà ní same level ẹjọ́. mo rò pé ṣé n bá ń dàgbọ́ mọ́ ìjà náà ṣé o ò fẹ́ ní làákàyè ẹyọ rárá àtọ́. ọ̀rọ̀ wo ló ń bèrè of course you know I love you and <laughs> my heart beats for you and you know that. I'm kan rò pé tó bá ti ṣẹ́kùn kan lè sọ fún mi pé èmi kọ́ ló bẹ́ my ẹ̀ fún. <laughs> irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè of course you know èmi àti ẹjọ́ wa papọ̀ ni àwọn ọmọ tá ti jọ ń rèébọ̀ látilẹ̀ We could ṣe tí mo kọ́ tó ń ṣe mo kọ́ tó ń ṣe sórí ẹ̀rù ìfẹ́ ló ń bẹ̀ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan kan mo máa ń fi àsìkò yìí dá ẹ lójú pé kò sẹ́ni kankan tó lè gba àkàtà lọ́wọ́ àkẹ́tì bàbá ọmọdé ló lọ́mọ ìwọ ló ní mí òdè ló làwọn ọmọ mi ẹnì kankan ò lè gbà wọ́n lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan sí kó lọ fi rẹ lọ́kàn balẹ̀ you understand so we're fine. mo fásitì sọ fún ẹ pé ọmọ àlè làwọn méjèèjì èmi kọ́ ló bí wọn fún. kí ló sọ sí ṣé o lè tún sọ of course mo mọ nǹkan tí mo ń sọ náà pọ̀ mo àlè ní nǹkan sọ lára. padà ẹ sọ díẹ̀díẹ̀ ó dẹ̀ ṣe ó dẹ̀ ṣe ṣé kìí ṣe pé oh i know your game ó ti yé mi she. ẹ ti ṣọlá yìí ọkùnrin To yìí to bá ti di pẹ́ tirẹ́ nìkan tó ń fẹ́ máa ná owó fún yìí ogó tó ń pa pàáwà tó ń dalẹ̀ ẹ lórí máa padà sọ fún ìyàwó lépo ọmọ ẹ ló bí fún ẹ ó fẹ́ sá lọ ní òde lè sá lọ ìwọ ló ní wọn ó fẹ́ sanwó sukọ ọmọ mi mọ́ ó fẹ́ ṣe ẹ̀tọ́ lórí wọn mọ́ irọ́ ló pa ṣe wàá ṣe ìwọ lónìí wọn but wọ́n dẹ́kun sọ fún ẹ tó bá yẹ pé òun dá òtún bóyá o ní issues pẹ̀lú ọ̀rọ̀ personality kan àbí ohun kankan tó jẹ́ kó wà paranoid of recent pé màmá ẹ̀ ní nàìjíríà pé tọ̀ ta ni bàbá tẹ̀ bí mi fún wọn torí mi ò mọ̀ òun gbọ́n táwọn ọmọ tèmi o wọ́n ní bàbá òun ò dẹ̀ kí n ṣọmọ àlè tó ti gbọ́. orí ẹ dàrú ni. omi ò mọ fún orí tiẹ̀ náà mi. ìyá mi ló sọ sí ṣé òun crazy ni. ó rẹ̀ ẹ̀rù. ọmọ àlè ni wọn. ọmọ ọkọ ni wọn tó ọ̀rẹ́ sanwó skul ni kò sọ fún mi ọmọ ọkọ ni wọn. gbà dẹ́sẹ̀. kí ni check ẹ̀ náà. kí ni wọn náà má fẹ́ nǹkan tó ṣe é nínú. dna embassy That's mm, láti embassy embassy lọ stay soon. alright just check it. Ashiri ẹ ti tú gbogbo nǹkan tó ń bò ti tú ṣó mi. There's something wrong somewhere. Kí ni mi gidi? Excuse me, ẹ̀ẹ̀mejì ni mo confirm ẹ̀. Kò sí nǹkan tó ṣe é. Ọkọ mi ṣòro nígbàlà ọ̀rọ̀ àwọn ọmọ yẹn kò jẹ́ sọ fún ẹ ṣéṣù ni ọkọ mi jẹ́ sọ fún ẹ mo ṣe ń wọ ẹ ó dà kí n lu ẹ pa ni màá dẹ̀ pa ẹ tán màá dúró tiẹ̀ mi kọ̀ láti ṣẹ̀wọ̀n torí tiẹ̀. Ah, ó dẹ̀ máa ṣẹ̀wọ̀n yẹn náà ni. kí ló dé kí ni mo ṣe fún ẹ ẹ ẹ gbà mí o ọkọ̀ láti ṣẹ̀wọ̀n ọ máa ṣẹ̀wọ̀n máa kú sẹ́wọ̀n ni kí ni mo ṣe jọ́ tó rẹ náà dúró mo kò fẹ́ ṣògùn ni àbí ìyá máa já ìyá ẹ̀ àbá bẹ́ẹ̀ fọ́ ṣògùn mo mú ìgbà kan sí pọ́nà tí mo pè pọ́nà lórí ni.

so o tún lè yẹn ní ọ̀rọ̀ tún láti máa bá mi sọ̀rọ̀ ilé. ó kò lè fi kọ́lé fáfẹ́ tí a ní torí mo pààyàn mo pààyàn bí ọpọlọ ọ̀rọ̀ ọmọ bí mo tún rí bí mo tún gbé fún ẹ aláìníṣe òun tiẹ̀ lẹ́nu lẹ́nu tó gbé síwájú ẹ máa jẹ́ olùdè. obìnrin sọ wà nù olórí ọkọ obìnrin sọ wà nù olóhùn olórí ọkọ. bí kò jọ torí ọlọ́run kó dáríjì mi bá tiẹ̀ wo tàwọn ọmọ yẹn mo fi ṣàánú mi because those kids love you like a father tó bá wá kọ́ tó lóògùn nígbà tó bá fẹ́ fi mí ṣe lẹ́yà tọmọtọmọ ni ó dé jọ. ó burú gan o kódà ó bẹ̀rù ọlọ́run bó tilẹ̀ ń kọ́ wọn ó mọ̀ pé mi kọ́ ni mo bí àwọn ọmọdé ó dẹ̀ sọ fún mi mo tọ́ wọn láti orí oyún títí tó fi bí wọn ó tún bí wọn tán náà mo tọ́ wọn títí títí for good ten years <laughs> ṣé tòwó tí mò ń ná ní wọn lórí fún school wọn bá time ni mo fẹ́ sọ ni tàbí tiwa láti mò ń ṣe wọn lórí mi lè forgive ẹ o ṣòye ẹ ṣé ti ọmọ tó jẹ́ pé mi ní láyé ni mo fẹ́ sọ ń sìn tàbí ti owó tí mo ná lásán òun lè rè sọ fún mi kí lè rè yorùbá náà ló gbọ́ òwe tó sọ pé ọ̀rọ̀ àròkàn ló máa ń mú ẹkún àsùnwòdá wá jimoh tó bá ṣe ń ro àmà dùn ẹsẹ̀ mi òdìjú nítorí tó náà I know it's going to take a very long process but kò promise mi pé láti sin lọ wà bẹ̀rẹ̀ sí pé kúrò lọ́kàn díẹ̀díẹ̀ jọ. ṣe possible ni just tell me. ẹlẹ́yinjú ẹgẹ́ obìnrin yé mọ́ rọra ṣe o sọra ẹ̀dà kúkú bí ọmọ ṣọ̀ṣẹ́ rẹ̀. matin. appreciate ẹ mo dẹ̀ i'm happy about it mo dẹ̀ ní ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú wa èṣù dẹ̀ níyàwó alágbára lọ. àmín. so kí ni nǹkan tó máa láìpẹ́ láti jẹ́ bíi bíbẹ̀ sí. tí máa sọ fún ẹ pé kó bá mi ro àmàlà pẹ̀lú ọbẹ̀ tó yọ dáadáa. yóò lè lọ ṣe bí african store wà tí bá dé bẹ̀rẹ̀ sí mi nǹkan tó sọ pé ó fẹ́ yẹn ni màá kẹ́tù má dẹ̀ sí fẹ́ jẹ́ kí èmi sáré lọ sí lọ sí báàgì mi wá sódà tí màmí mi lọ. Yeah. ǹjẹ́ wọ́n mọ̀ pé tí tí wọ́n mu látàárọ̀ tó wẹ́n jọ yẹn poison wà bẹ́ẹ̀. five minutes lórí ló dẹ̀ ṣiṣẹ́ tó máa fi kú. mo ṣe ọgbọ́n gbọ́ bí. fọ́nì ìbáṣe máa ń mú àwọn nǹkan kéékèèké tẹ́ ká kà bọ́ táà kí n kà fún bó ṣe wà ẹ́sẹ̀ aago yẹn àti heartbeat ẹ̀ wájú wa dùn papọ̀ ní pí pí pí and in the next four minutes you are dead. owó oh, òkè ó fẹ́ imagine ẹ̀ jẹ́ kí n ṣàlàyé fún ẹ ṣorí gbogbo àwọn intestine ẹ̀ ìgbà tí máa lọ́pọ̀ wọn ti máa lọ papọ̀ ó ṣàrí bí ẹran màálù ṣe máa ń ta máa ń ṣe fún wọn ti máa lọ papọ̀ báyìí fírẹ́ lọ́kàn balẹ̀ it's one of the easiest way out wàhálà ayé yìí ti pọ̀ jù fún ẹ fẹ́ kó lọ sinmi sáyẹ̀ olúwa ni mo kẹ́sàn rẹ̀ pé o ò kẹ́sàn bá betrayal yẹn pé ìyàwó ẹ̀ da ìyàwó ẹ̀ da ó sì ń dún ẹ gan-an wọ́n pé ah, kí ni mo lè ṣe o láti fi ràn ẹ́ lọ́wọ́ láti fi ràn ẹ̀mí alára lọ́wọ́ nǹkan mẹ́ta ló wá ṣẹlẹ̀ ìsílẹ̀ kò wà nínú ìrẹ̀wẹ̀sì àti ìròbìnújẹ́ ọkàn you know o wà happy tàbí kí mi máa live in fear tàbí kí mi kò pa ẹ́ tí bá ti pẹ́ wàá wà happy èmi kò fẹ́ mi lọ́tọ̀. kí ni mo ṣe fún ẹ ṣé bí mo sọ fún ẹ pé mo ti forgive ẹ kí ló ṣe fún mi kẹ <laughs> ọlá èmi stupid bíi ti tiẹ i am not stupid ìwọ ò lè forgive èèyàn ṣé wọ́n lè forgive èèyàn èyí tó gbé lọ́sàn-án lórí ló ṣe fi ń fi ojú burúkú yẹn wò nígbéyàwó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá fún un mo mọ mo ṣe rẹ̀ lọ́wọ́ ẹ̀dẹ́ni we meet to part our part wish you all the best in your peaceful life. jẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú ìfúnra ìfúnra lógún àgbà. orí àwọn ọkọ tí mo rà bọ̀ láti store ni tí mo ṣe dé. excuse me ìyẹn ò bá mi. Ah, ah, kí ló ṣẹlẹ̀ ibo ló ń gbẹ́rù lọ. mo rí pé o fẹ́ pa mí tàbá ìjọ ń gbé báyìí ẹ̀mí mi ò save so mo ní láti fi báyìí dẹ̀ ṣùgẹ́tì. èmi fẹ́ pa ẹ́ ah, ah, ọlá òde jọ́nà ṣé bí mo ti bẹ̀ òde ló ti dáríjì mi kò ti gbọ́ come on why are you saying all this. òótọ́ ni mo sọ fún yín pé mo ti gbọ́ àmọ́ tá a bá ṣe jọ ń gbé ní ilé ìṣẹ́ ẹ̀mí mi ò sí. ọlá mi ò lè pa ẹ ọkọ ló jẹ́ sí mi báwo mo ṣe máa pa ọkọ mi òde jọ́ nítorí ọlọ́run náà. Oh, excuse me jẹ́ mo ti bẹ̀ ẹ́ ìyàwó jọ̀ọ́ jọ̀ọ́. má jẹ́ kí n ṣe. pa mí ọlá. fún wa láìsí ìwà àwọn ará àdúgbò yóò máa sá fún wa àní láìsí ìwà a ò tún lè bá ní ìgbélé. kí lélẹ̀ wá ń gbà kí lélẹ̀. orange juice la. but pineapple juice mo ní kó bù wá fún mi náà. Eh? Eh? bàǹtí mi orange juice lè sọ fún mi. nǹkan tí mo sọ́ọ́sì tí kò ti ju two minutes lọ ṣé máa sáré gbàgbé ni. Ah, ah. orange náà. pineapple juice ni mo sọ just now kò tí pé two minutes ó dàbí ẹ̀yin méjèèjì etí tó yẹ kẹ́ fi gbọ́ràn lẹ́ fi ń tẹ̀lẹ̀ kí ni nǹkan náà nà go please go go go go go go go away. so. mo ti máa ń sọ fún ẹ sọ fún ẹ countless times mo ti explain fún ẹ pé kò máa ní sùúrù kó ń ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lèyìn mo máa pariwo pariwo mọ́ bọ̀ possible now. kí n mú nǹkan tí mi fẹ́ mú pẹ́nápù ni mi fẹ́. ìwọ ló ṣe mistake nǹkan tó ni kọ́mọ yẹn ṣe ló ṣe yes ìgbà tó ẹ pọ̀ ọkùnrin ò sí picture tí mo post lòun ibẹ̀ ló lọkùnrin wà. okay let's go back to the picture. okay cousin mi ọ̀hún mhm. mo ṣáà mọ̀ mo rí lẹ́ǹkan nǹkan péré ni. ẹ̀ẹ̀kan mhm. bọ̀ mo sọ fún ẹjọ́ ẹ̀ náà thank you welcome ẹ kú jókòó. bọ kí lélẹ̀ o ò fọ kọ́ọ̀pù yàrá o ò just look at it Eh? Oh fuck. Oh, o kò fẹ́ kí n mu dọ̀tí kí n kàn tó bíbí tiẹ̀ àbúrò mi please go. bàtí mi ẹ̀ ṣe why are you like this kí ló dé gan-an kí ló dé tí wàhálà yìí ah. just look at her ó lọ síbẹ̀ yẹn lọ mú cup àkọ́kọ́ ó gbé wrong thing ẹlẹ́kẹ̀ẹ́ ó lọ mú dirty cup ẹ̀yin pípù yìí ẹ kàn ẹ fẹ́ kí n máa bínú. listen to yourself wọn náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu ẹ o bó ṣe ń pa ẹ mo ti sọ fún ẹ ní pé téèyàn bá ń wà báyìí wàá kàn máa lé àwọn èèyàn jìnnà sí. oh i don't care like me need anybody i do not need nobody around me okay i'm okay with you me need anybody. whatever. Mm-hmm. ẹlẹ́yinjú ẹgẹ́ obìnrin yé mọ́ rọra ṣe o. má sọra ẹ̀dà kúkú bí ọmọ ṣọ̀ṣẹ́ rádaràda. ìwà lẹ́wà rẹ̀ ó yẹ kó mọ̀ o. ẹwà máa tán ìwà ní ọkùọkù o. òkè ọmọ bá plan bẹ́ẹ̀dì oní bẹ́ẹ̀dì. ok a máa lọ sí sinima tá a bá ti kúrò nbẹ a máa lọ sí beach. Ah, báwo ló ṣe wọlé. mo kàn lẹ̀kùn. ó kàn lẹ̀kùn bọ̀ tí ò gbọ́ wọlé ó kàn já wọlé bẹ́ẹ̀ yẹn bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ rárá ó yá jáde jàre kó padà wọlé tó bá wù ẹ́ láti wọlé. ta ni yẹn ìwọ wo nìyẹn ok wọlé. wà á wá padà ní báyìí ó kí ni. mo ti kí nígbà tí mo wọlé lẹ́ẹ̀kan. ah, ah. ok tẹ̀ǹkan yẹn ti wà deleted lóyà tún mi kí. ẹ ká sọ padà. Ah, ah. ẹ máa gbà mí lọ́wọ́ ọmọdé ìkẹyìn. mo mọ nǹkan tí màá ṣe fẹ́ pẹ̀lú ìwà òṣìṣẹ́ òwú yìí mi ní jẹ́ kó dé inú ilé ìmọ̀ ẹ kó kó sì lọ ẹ rí wọn wọ́n dàbí àgbèrè. wọ́ọ̀tì wọ́ọ̀tì kí mo ṣe dáàdì máa bá yín sọ̀rọ̀ máa bá yín máa bá yín sọ̀rọ̀ lẹ́tà dáàdì but sister mi yàn burúkú nìyí o ẹ̀ ń ṣèyàn rárá so dáàdì ti fún yín lówó mi láti over two weeks ẹ̀ ẹ̀ dẹ̀ fi jíṣẹ́ fún mi tẹ́lẹ̀ mọ̀ fún ọ̀nà lẹ́fọ̀ọ́ yẹn ṣé wà important ẹ̀ ń ṣèyàn àgbàyà dẹ̀ ní. gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ẹnu ẹ̀ sàn nítorí èlò ló ṣe ń parí nítorí eighty thousand naira máa sanwó lé máa ra aṣọ sí ẹ lọ́rùn máa sanwó ná wọ́n pẹ̀lú kan ṣẹ̀wá ṣe jẹ́ ó ti yá kórìí mi tán lọ́lẹ̀ máa jọ ẹ lójú. ok like right now mo fẹ́ fi bí mo ṣe jẹ́ mo fẹ́ fi hàn yìí níbi ìgbà ilé mi aṣọ no please just hold it jọ aṣọ tó wọ̀ sọ́rọ̀ yìí èmi ni mo rà á fún ẹ o ok now má lọ bu aṣọ yìí tó bá dẹ̀ ẹ̀rẹ̀ fẹ́. padà wọ́n gbà yìí níbi ìgbà yìí ló máa ti bọ̀ ó dùn láwọn òṣèré ẹ̀ ó di jẹ níbi ìgbà yìí ló máa ti bọ̀ ẹ̀yà gbọ́dọ̀ fún mi. má lọ bọ́ aṣọ yìí ah, kí ló lè gbọ́ náà. come back kí ló ṣe yín náà. come back here come back here wọ́n ní kó bá aṣọ fún mi. àti mi ojú ọkọ yín. yes You think I care? Má bọ̀, má bọ̀, má bọ̀, má yeah. Bọ̀! Bóyá bóyá bóyá bóyá. O rò bóyá mo gba ìṣeré ni. Nísinsìnyí mo you mo fẹ́ jọ yín lóye rẹ̀ bá mo ń ṣeré. Màá ní kò lẹ́rí egúngún ìbọ̀. Nísìn nísìn lórí ìdúró mi. Màá go sínú ilé. Gbogbo nǹkan tó jẹ́ owó mi mo fira. Màá lọ màá dẹ̀ lọ. Sísọ́ọ̀sì ni màá fi gé. Ok, máa wòran o. Mo ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tí bá máa parí pẹ̀lú ẹ̀. Ok, wà wà àní gbogbo lé ta kọ́ gbogbo mọ́tò tá a rà gbogbo ọlá ta ní láwùjọ wa láì sí ìwà àwọn ẹbí ó máa sá fún wa láì sí ìwà àwọn ará àdúgbò yóò máa sá fún wa àní láìsí ìwà a ò tún lè bá ní ìgbélé ìwà lẹ́wà ìwà lẹ́wà ìwà lẹ́wà tọ́jú ìwà rẹ kéékèèké. وعلى مكتبة بركة منزل مطاجي وعلى كوس المطاجي Ìwàlẹ́wà, ìwàlẹ́wà, ìwàlẹ́wà. Ṣé o ti ṣe gbogbo tó wà? Ṣé o ti tẹ́ra ẹ lọ́rùn? Ìlú ẹ̀rẹ́ ti. Ṣé o gbogbo wà tó wù látijọ́ tí mo fọwọ́ pa ẹ lórí? kò ṣe pé mi ìmọ̀ kan tí mò ń ṣe mo ń wò pé ọlọ́run sì lè ọlọ́run sì lè ọlọ́run sì lè tún gbèsè ayé ẹ̀ ṣe ṣùgbọ́n wọ́n á rí pé tó bá mú ọmọ àti ọmọ sẹ́gbẹ̀ẹ́ báyìí spelling kan náà ni wọ́n o ṣùgbọ́n wọ́n mọ̀ gangan ni wọ́n kò kí ń ṣe ọmọ ẹ́ wọ́n á fi sọ̀rọ̀ bàbá fún ẹ ó ti wá tó báyìí níbi tá a bá dé yìí <laughs> èmi ò lè fẹ́ irú ìwọ ìsílé nítorí tí bá fẹ́ sílé níjọ́ kan ló máa mú mi jẹ pọ́ìsì bá mi kàn máa gbé pọ́ìsì mi kàn máa dédé jẹ ni. fine èmi fúnra mi mo ti ń retí irú ọjọ́ ìní yìí but kò sí problem no ṣe bẹ́ẹ̀ mi ló ń wẹ ní sọ kan sọ̀rọ̀ bó ṣe wẹ sí lára no problem but nǹkan tó lè jẹ́ kí problem wà ni pé o rántí àwọn owó tó jẹ mí but ilé ìtò jẹ mí now tó bá fún mi lówó mi kó tó kúrò mi báyìí ìyẹn nìkan ló jẹ́ kí wàhálà wà mo yọ ọ̀gá ẹ̀ ẹ̀rí nǹkan náà wọ́n rọ́jú díẹ̀ kọ ọ̀gùn tún dákọ̀ ẹ̀ kéré. lẹ́nu wọ́ sí e lẹ́nu ẹ̀ sí. mi ìfẹ́ jọ́ ọwọ́ bá kòkó fún mi. èló ló wọ́ ẹ. I don't know èló just hundred thousand naira. kò sí wàhálà máa ṣe transfer sáà. <laughs> ẹ máa gbóníyà ìjẹ come back here nísìn nísìn nísìn lórí ìdúró mi o ni mo fẹ́ gba owó yẹn. kò sówó lọ́wọ́ mi. owó kò sówó lọ́wọ́ ẹ̀. kò sí owó lọ́wọ́ mi. ẹ mi náà kò sówó lọ́wọ́ ẹ̀. ẹ kí ló fẹ́ fóònù ṣe o tó fẹ́ chẹ́ẹ̀kì mẹ́sẹ̀gì mi fóònù. èmi kí mẹ́sẹ̀gì mẹ́sẹ̀gì orí àti wọ́n àti mẹ́sẹ̀gì mi mo fẹ́ ṣe now kò sówó lọ́wọ́ ẹ̀ fóònù lélẹ̀ kí lélẹ̀ hate ẹ̀rín kan wọlé olè okay now ọjọ́kọ́jọ́ tọ́lọ́ba ti bù ẹ́ láṣìírí ó mo tún fún ẹ ládùúrà tó bá ti lówó mi kó padà wá gba fóònù ẹ̀ okay. sọ̀wánú olóhùn olórí ọkọ. ìfún mi tí mo pọ́ mọ́ lọ́jà làwọn a máa ń gbọ́jà gan ah, latest phone lélẹ́yìí o. eight ni. eight edge plus. ah but fóònù yìí ti scratch gan-an. no ó dàbò lo screen guide sójú ẹ ni. Ah, ìlú bẹ́ẹ̀ múlẹ̀ fún mi. fún mi two hundred k. two hundred thousand. yeah two hundred thousand naira àwọn tèmi ò lè gbélé ní two hundred o mo ṣe máa scratch mo ṣe máa nu gbogbo ẹ̀ everything jẹ́ fún ẹ wà so. Ah, ah. <laughs> ìkànnì ẹ o o mọ nǹkan ẹni tó tiẹ̀ ní fóun yìí mo fẹ́ delete ẹ kúrò ní live mi ìwọ kan mú one fifty wá kó máa mú lọ. one fifty abẹ́ fi ọkọ̀ kún sáà mo lè ṣe one forty five na transfer ẹ̀ sí ìfúnlá kàǹtì. àkáǹtì mi wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ last chat wa. àjò ó sílẹ̀ kó sílẹ̀. all right ó ṣe pàdé mi ẹ̀ wá gbáyìí ó ṣe. fóònù ẹ owó mi dà. ó fẹ́ sọ fún mi pé òwe àlá transfer tí mo ṣe sí. mi yẹ balance mi wò so mi mọ bí o ti transfer o. èmi ti transfer o sí ẹ ìwọ ni kò bá mú fóònù. o mọ nǹkan tó ṣẹlẹ̀ ń mo ti ta fóònù yẹn. o ta fóònù mi. mo ti ta fóònù ẹ. o dẹ̀ tún dúró síwájú mi ò sọ fún mi pé o ta fóònù ti tèmi. ó ta lélu èló ló sọ pé ó ta ná. mo ta ní one hundred and fifty thousand naira. Ah, ó dà pé nǹkan kan ń ṣe ẹ lọ́pọlọ fóònù tèmi àti ẹjọ jáde tó mọ pé three hundred and fifty thousand naira ni mo rà ó wá lọ ta ní one fifty. o mọ nǹkan máa bẹ transfer three hundred and fifty thousand tó ra fóònù máa transfer ẹ̀ sẹ́nsìn just hold on. owó tèmi tí mo tún wá sẹ́ndì sí ẹ kọ́. mi kí ẹsẹ̀ mi kí ẹ kí n lose anything. ok ní sòrò mo máa transfer three fifty sínú àkáǹtì so aláàtẹ̀ máa dùn sí. ẹ jọ tó lọ sọ ṣé wo mọ̀ pé personal property mi fún fún personal use tó jẹ́ pé mo máa fi àwọn information àwọn nǹkan tó wà important sí life mi sórí ẹ̀. that is máa fò mẹ́wàá tàbí ọmọ bó mo fẹ́ ìṣú gbogbo. I do not care I don't care personal things or no personal things it's none of my business so you heart of my life I don't want to see you kò sí ọkọ tí mo ṣe pẹ̀lú láì tí mo ṣe pẹ̀lú láì mi so. ní ìgbéraga gan. ó yẹ kó mọ o ẹwà máa tán. olóyìnbó kò lọ ta fóònù fún un. bóyá kò lọ bè lọ́wọ́ gbogbo. kò bá fẹ́ pẹ́ nílé ọkọ ó yẹ kó tọ́jú ìwà rẹ̀. bó bá bye bye tó bá dẹ̀ ti lọ kó bá mi tilẹ̀kùn yẹn dáadáa ọmọ tálíkà mo rọ́jú jẹ́ ẹ̀kọ́ ọ̀bùtúndà kan àmọ́ ọjọ́ wa dọ̀wọ́ ọmọ rẹ̀ alágẹ̀mọ́ ti bímọ uh, tán ó àìmọ́ ọjọ́ dọ̀wọ́ ọmọ rẹ̀ welcome to America. Thank you, sir. America náà ló ti dé yìí Mo mọ̀ pé bí mo ṣe ń gbé ẹ airport Latano. mo rí pé wo both right and left. Ó ṣe ṣe kí n rí the mind ẹ kó máa rò pé ṣé America náà ni? No, America kọjá bẹ́ẹ̀ o. Ó kọjá bẹ́ẹ̀ o. Màrìwò ló yìí rí o, o ti regun. Ìran ni nílùú òyìnbó wà á dẹ́ wòran ọlọ́run wà ní ṣe ẹlẹ́ni tó wá wòran ẹni tó wá kéré ìlú òyìnbó délé lọ́lọ́run máa ṣe é nígbà tí wọn náà bá bẹ̀rẹ̀ sí ní jáde wà á rí i pé bá amẹ́ríkà ṣe dá tó bẹ́ẹ̀ náà ni wàhálà pọ̀ tó ṣé tinú òtútù ni tá à ń jáde la fẹ́ sọ ni àbí iṣẹ́ tó máa ṣe ṣe ṣe lóòótọ́ ìyàtọ̀ ẹ̀ ní wípé tó bá ṣiṣẹ́ òyìnbó rẹ́dì láti jẹ́ lówó but wọ́n ti bẹ́ẹ̀ plan ìgbésí ayé ẹ̀ bó ṣe máa ná owó ẹ̀ seventy percent of owó tí o bá gbà tó tó tó pè lówó iṣẹ́ náà ló fi máa san bill bills oríṣiríṣi ló wà níbí ah, yorùbá bọ̀ wọ́n ní ọmọ tó níyàwó ọ̀la àti tó ní bàbá òun ò lówó lọ́wọ́ ẹnu ẹ̀ ló kó sí yẹn ìwọ náà ti wá dá amẹ́ríkà báyìí o mo mọ̀ pé gbogbo kọ̀ǹpléènì tẹ́yìn kọ̀ǹpléènì lórí dáàdi nígbà tẹ́yìn wà nàìjíríà á stop nísìn mo àṣọ ẹ̀ ní pé ó máa stop nígbà tí ìwọ náà bá rí bí ọmọ ẹ̀dá ṣe ń ṣiṣẹ́ ìdajì iṣẹ́ tá à ń ṣe ń lóyìnbó a lè ṣe dájì ẹ̀ nílò àbínibí wa tábà ti lè máa ká pé a lè máa gbìyànjú ṣe ni ó ṣe é ṣe kí ìlú wa náà ti gòkè jù báyìí lọ. gbogbo bẹ́ẹ̀ ṣe ń complain ní nàìjíríà especially tí n bá send owó sí i ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n náà ló bá ń complain dáàdi owó yìí kéré owó yìí ṣe owó yìí mọ̀ but ẹ mọ wàhálà tá à ń ṣe ni mo fi ní kíwọ náà kó wájọ kájọ wá fojú rí báyìí oríṣiríṣi ló wà lóòótọ́ mò ń ṣiṣẹ́ mi ò dẹ̀ sùn àmọ́ nínú iṣẹ́ tí mò ń ṣe látìgbà tí mo ti débi ni mo ti put sanity síra mi lórí nítorí tó bá fẹ́ kórí ẹ̀ pé nílùú òyìnbó ni ẹni tí ò bá ronú ó kàn máa wà bẹ́ẹ̀ náà ni látìgbà tí mo ti dé ni mo ti ń lé wípé kí n lè níwèé kémi náà do nílùú kí n ní green card ó rọrùn fún mi láti ṣe lọ́fẹ̀ẹ́ tí n bá decide láti fi akata àmọ́ àti jẹmú ẹlẹ́dẹ̀ yúngbàyúngbà àti sanwó ẹlẹ́dẹ̀ kọrùkọrù ni tí n bá fi akata sílé ó ṣeé ṣe kí n má rojú ráyè tẹ̀yìn ọmọ mi méjèèjì tẹ̀ wá nàìjíríà mọ́ màmá yín ti kú ó dèrò ọ̀run lẹ́nìí kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ mi ò promise ìyá ìyá yín pé máa fẹ́ yàwó mi tí n bá fi akátá lórí pé mò ń wá ìwé ọ̀fẹ́ ní mistake táwọn èèyàn wá máa ń ṣe tí n bá ti kó sójú agbami tí n bá ti wọ àárín agbami tó wà ládé tó bá tiẹ̀ eventually ṣe fún mi ó ṣe é ṣe kó má jẹun rójú ẹ̀yìn ọmọ tí mo ti bí sílẹ̀ inú ilé nìwọ náà ti wọ̀ látà náà yìí àbò orí sáyìn kankan wà bí mi ò fowó mu tíì mi ò mu sìgá mi ò dẹ̀ ń lọ sóde mo mọ̀ wọn ara mi bẹ́ẹ̀ ni mi ò níyàwó lé ìgbà tí mo dé mo kàn ń struggle lórí thirty percent tó máa kù lọ́wọ́ mi nígbà tí ìlú bá ti gba seventy percent tán ti claim ẹ̀ lọ́wọ́ mi tán orí thirty percent yẹn ni mo ti máa jẹun dọ́là ni màá ná o kì í ṣe náírà o orí thirty percent yẹn ni màá ti máa sanwó lé inú thirty percent tó kù náà ni mo ti ń ránṣẹ́ sẹ́yìn nílé tí ìwọ tó jẹ́ ìgbọ̀n máa ń complain pé owó yìí kéré nínú thirty percent yẹn náà ni mo ti ń dá owó jọ tówó fi pé tí mo fi lè ṣèwé fúnra mi thank god ṣebí mi náà mo ti ní green card nínú thirty percent tó kù náà mo ti file fún wọn tí wọn náà fi wá dèrò bíi sori pé. Àṣàkó nítorí èrò tèmi ni wípé mo ṣe jẹ́ èmi nìkan yìí ìwọ náà rí gbàgbà ti dé bí mo ṣe ń fi ara ṣiṣẹ́ nílùú yìí nígbà tí mo kọ́ wọ̀lú kò sí agbára yẹn púpọ̀ mọ́ wá ní kí n kọ́kọ́ mú wọ wa lágbára ọlọ́run àbúrò ẹ̀ náà máa wọlé o àmọ́ mo kàn fẹ́ kó mọ ọmọ ẹni tí wọ́n ṣe bìlíìmù ni pé bí wọ́n ṣe dé yìí tí wọ́n náà bẹ̀rẹ̀ iṣẹ́ owó tèmi àti ẹ̀ ń pa tá a bá ń kó pọ̀ àwa náà lè ṣe nǹkan gidi papọ̀ a lè ralẹ̀ sí nàìjíríà a lè kọ́lé bí ó tiẹ̀ ju yàrá ojúlé mẹ́ta sí mẹ́rin lọ because àwọn àgbàbọ̀ wọn ní no place like home àjò ò lè dùn títí láyé yìí kó dàbí ilé ẹni kò possible mo wá bẹ́ẹ̀ lọ tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí because ìlú tó wà yìí oríṣiríṣi ló wà níbẹ̀ kò sí ohun tó fẹ́ jẹ́ tó ò ní bá ń bí àmọ́ gbìyànjú kí wọ́n jẹ́ ọmọ gidi kí wàhálà tèmi tí mò ń ṣe nílùú yìí kó lè dínkù ni mo ṣe mú wọn wá bí tèmi àti ẹ bá pawọ́pọ̀ tá a rí àbúrò ẹ̀ náà mú débi á tún dìrọ̀rùn díẹ̀ o bóyá láìpẹ́ láì jìnnà èmi á lè yan kan láti ní ẹ jẹ́ kí mi máa padà lọ sí nàìjíríà lọ sí mi ẹ̀yìn àná àkọ́ntínẹ̀ tẹ́yìn náà bá dẹ̀ mọ́ tẹ́ ń ṣe ẹ̀yìn ní pẹ́ níbi tẹ́ fi máa padà sílé àwọn nǹkan tí mo ní kí n seize opportunity láti sọ fún ẹni for now ọ̀rọ̀ ṣì kù lẹ́yìn oṣù kan tó rà lè sọ tán. Um, ẹ ṣe gbọ́sà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tẹ́ ṣe because látìgbà tí mọ́mi wa ti kú kò sí níwájú kò sí lẹ́yìn ẹ̀yin nìkan náà lẹ wà fún wa mo dúpẹ́ mo dey appreciate gbogbo nǹkan tẹ́ ti ń ṣe fún wa and i'm promising you that i will never disappoint you sir and i will not let you down sir. thank you sir. ọ̀rẹ́mi tún jáde lọ́bi iṣẹ́ nìyẹn o ò rí bá a ṣe máa ń dìbí àwọn kò sí kinní kankan bí ẹni ha ọ̀la múra torí òtútù tó ń lọ gbé jákẹ́ẹ̀tì lélẹ̀ nìyẹn. so kò take care rẹ wọ kitchen kò dáná ṣùgbọ́n my dear. ìwọlẹ́wà ó kéèké sá. àlẹ́ ti di thank you so much pé mo pè ó dẹ̀ sáré jẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah, ìyẹn náà ni fi máa proud of you anytime yes um, kò sí méjì tí mo ṣe pè ẹ́ o mọ̀ pé máa ń sọ̀rọ̀ àwọn ọmọ mi méjèèjì tó wà ní nàìjíríà pípé ìkan fi fún mi àti àbúrò ẹ̀ obìnrin làwọn méjèèjì kò dẹ̀ ṣẹyìn bí mo ṣe ń àrẹ́ǹjì pé bẹ́ẹ̀gbọ́n ṣe máa débí fi fún mi rè fi fún mi bọ́ládé rè ọmọ mi àkọ́bí mi oh, oh, oh, tí a máa ń sọ̀rọ̀ ẹ̀ epo wà naija tí mo ná dé. Oh, mo wà ẹ pẹ̀lẹ́ ma báwo ni trip yìí. ṣé ẹ ẹ láìkè ló wà ṣá ṣe dáàdì ah. tí mo yín jáde. dáàdì ọdún náà àti ẹ tí ìra yín jáde and mo wí pé nígbà tí n bá introduce ra yín tán ìwọ ló bá bá mi ṣe ọ̀pọ̀lọpọ̀ now Bọ́ládé ó wá kù sí ẹ lọ́wọ́ gbà mí o gbà mí gbà mí là ń gbà ẹnìkan ń gbà kí ni mo ṣe o hmm. mọ̀ pé ìlú táwa yìí ẹni tó mọ̀wé òun ló mọ̀wé ẹni tí ó mọ̀wé kò lè mọ̀wé o mélòó dẹ́ lèmi fẹ́ ṣe mọ̀ pé tí n bá ti jí láàárọ̀ tí n bá ti wá nǹkan jẹ́ kí n gba bí iṣẹ́ lọ màá dé lóru bí ọmọ mi ò ṣe ní kó sọ́wọ́ lọ́wọ́ bí ó dẹ̀ ṣe máa tètè ríṣẹ́ olóore mo mọ̀ pé gbogbo ẹ̀ ìkáwọ́ ẹ̀ information ó wà lọ́dọ̀ tí yín ẹ̀yin lẹ social ẹ̀yin lẹ wà nígboro ń sìn àwọn ọmọ tó ń lọ so ni mo ṣe ní kí n sáré pè ẹ́ kó bá mi fi ọ̀nà wọn ọmọ mi lọ́nà alálùbáríkà ìyẹn tí mo ṣe pè ẹ́ ẹ̀ ń fi fún mi. yes daddy. bọ́ládé rè é ṣe ti bọ́ máa súnmọ́ dáadáa ẹni tí mo fọkàn tẹ́ ni nítorí ojú tí wọ́n ti rí okun ti rọ́ṣà ó dẹ̀ ti padà wálé so òwà náà lè tètè mọ̀nà bí gbogbo nǹkan ṣe ń lọ. ṣe gan. Eh, àìbámu ẹ̀yin méjèèjì lè ní one or two things ládìbára yín sọ bí obìnrin sóbìnrin torí wọ́n ní olè ló mẹ́sàn olè tọ́ ẹ ń fún yín láyè please ẹ ń fún yín láyè. How far? fine. okay. America, you know, our mama are very, very informal pẹ̀lú Americans are very accommodating. So kò sí eh kíni kan kíni kan everybody is hi, hello. Irú daddy yẹn gan ma hi John, hi kíni kan, hi kíni kan so kọ́kọ́ sọ gbogbo ṣe wà oge kíni kan Bọ́lá ní lórúkọ mi. Anything tó bá need, mashifu. ṣe fún America yìí, àwa náà ṣe rìn bí dáàbì ṣe sọ àti náà New York náà Atlanta náà you know Jersey everywhere so I can say to a reasonable extent bí pushing ṣe ń lọ dáadáa but don't worry we'll keep you posted àti máa sọ gbogbo àwọn books and crannies gbogbo nǹkan tó yẹ ká já ẹsẹ máa já ẹsẹ. ok and ah, wọ ẹ ṣe ah o ṣe o ṣe gan. alpha báwo lẹ ní ṣé kò jìnnà jù. ah mi ìgbọ́dọ̀ sọ pé jìnnà torí ẹ mọ ibi tí wọ́n ti fẹ́ dé tipẹ́tipẹ́. I know, I know àṣebí. fi fún mi. ṣé o bínú pé mo jí ẹ lójú oorun mo disturb ẹ. nítorí àsìkò ibi iṣẹ́ ti tó ni ó dẹ̀ wọ́n pátá náà ọmọdé sọ fún mi pé ọ̀rọ̀ wà but mi ò fẹ́ disturb ẹ lánàá náà ni mo rí pé o ti ń sùn ni mo ṣe ní kí n rọra jí ẹ. àwọn àgbàdẹ̀bọ̀ wọ́n ní. Okay ọ̀rọ̀ tó bá gbàárọ̀ àgbọ̀dọ̀ falẹ̀ sọ kò sí much tí mo fẹ́ bá ẹ sọ àkọ́kọ́ ni pé mo bá ẹ dúpẹ́ mo bá ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé àtìgbà tó ti délùú yìí òun hùwà ọmọ ta kọ́ tó gbẹ̀kọ́ tó tuntun rẹ̀ kọ́ mo bá ẹ dúpẹ́ pé òun ṣe oníjọ̀gbọ́n ọmọ ẹbí tá fi ẹ sí náà ló ń ṣọ́ tó bá yàtọ̀ lọ́rọ̀ lady tí mo introduce ẹ sí tó bẹ́ẹ̀ wáṣẹ́ mi rò pé ó fi bẹ́ẹ̀ kọ́ rẹ̀ jọ inú èmi náà dùn sí yẹn ah, ọlọ́run tó wà pẹ̀lú ẹ. àmọ́ tó o bá gbàgbé ohun tí mo sọ fún ẹ nígbà tí o kọ́kọ́ dé wípé ká lè máa fi ọwọ́ wẹ ọwọ́ kí a bá lè tètè dàgbàsókè torí Yorùbá náà ló bọ́ pé bá àbá rẹ ní bá là ọ̀la kì í yá bọ̀rọ̀ inú mi wá dùn pé ńgbà tí mo ti mú wọ ọmọ mi dẹ́nsìn tí wọn náà ti ń ṣiṣẹ́ á di rọrùn sórí owó ilé tí mo kàn san yìí ni mo fẹ́ bẹ̀ẹ́ sí mo fẹ́ bí òjò one third owó ilé tí mo ń san kó máa assist mi kí wọn náà máa bá mi san nínú ẹ̀ nítorí àti mú àbúrò ẹ̀ wá láti Nàìjíríà síbí ìyẹn ló kú tó jẹ́ mi lógún. dáàdì ó dà kí ni nǹkan gan-an tẹ́ ṣe téèyàn kankan tí ì ṣe rí nítorí pé mú mi wá sí lóyìnbó ìgbà yẹn wá ń kọ́ ìtorí ẹ̀ lẹ ṣe bá mi gbé ìṣirò lórí owó tèmi ẹ ẹ ẹ jẹ̀bi ẹ̀bá ó sọ pé gbogbo owó mi tí mo ń pa kí n máa kó gbẹ fún yín àbí kẹ̀kí mú orúkọ yín lọ bí mo ti ń ṣiṣẹ́ kọ́kọ́ orúkọ yín sórí paycheck mi kí n ba lè mọ̀ pé mú mi wá sí lóyìnbó ẹ wo ẹ ti jẹ́ kínú máa bí mi o ó da inú kan tẹ̀ tí wá ń bí mi bí mo ṣe wà yìí mo tiẹ̀ ti wá mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí bóyá tí mo bá fi lé yín sílẹ̀ bóyá ẹ̀mí mo bá iṣẹ́ san gbogbo bí yín ni o ẹ máa ó máa ṣojú èmi àti yín. fi mi fi mi. Àbí mi kọ́ àbí mo lára. Ṣé ìtí mo sọ ti pọ̀? Fi mi. Mo ti wá sọ̀rọ̀ jẹnu lọ Never justify yourself. Everything you do, you take responsibility for it, baby. Daddy, lẹ́wà máa rántí pé ìwà lẹ́wà rẹ̀. Mm. Dádì, kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀ ń fi fóònù lé mi kiri? Ẹ pè mí títí nìyẹn mi ìgbàgbọ́, ẹ tún ní pé kó máa pè mí. Tẹ́ẹ̀ bá rẹ́yìn kankan bá yín sọ, nǹkan tẹ̀ ń ṣe ò make sense, rubbish ni yes rubbish ni. are you okay èmi ni mò rubbish ó lájú ẹ dáàdì ẹ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló kó sí ẹ lórí náà ti wà ń bẹ̀ àbí ó ti burú jù nígbà tí mo wá ẹ tí mi ò rí mo pe nọ́mbà ẹ mo pe fóònù ẹ títí mi ò gẹ̀tẹ́ ṣé mi ò wá ní ìwá ẹ lọ sọ́dọ̀ àwọn àwọn tí mo mọ̀ pé òun mo wá ẹ lọ́dọ̀ wọn ìyẹn ti mí pé mò ń wá ìkiri mò ń rojú ìkiri nìyẹn àbí báwo ni. ẹ dádì ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ẹ má bínú dáàdì ó dáa kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, ó máa ga o ọlọ́run ló ní kó má jẹ́wọ́ ló bí mi kí ló dé tó bá ń wà aggressive bẹ́ẹ̀ yẹn all the time ṣé tí ò bá nídìí màmá abèrè ẹ kiri ni mo mọ̀ pé òkè ń ṣọmọdé orí tá a jẹ tá a ti jẹ tán ni ọ̀rọ̀ wọlé ti délẹ̀ ìwọ ló ní kí n pè é ní bá ti fẹ́ san wọlé ní tí mo wá ìfikiri fún nìyẹn. Ah, dadi ẹ ṣì wà lórí ọ̀rọ̀ owó ilé yìí èmi ò rẹ́dì láti bá yín fowó kún wọlé kankan one dollar ló kéré mi ní fi sílẹ̀ mi ìfẹ́ mi ìbá yín san owó ilé nìyẹn kò dẹ̀ sí kankan tẹ́ anybody lè ṣe sí. fífún mi listen má gbàgbé pé lẹ́yìn ìgbà tí mi àti ẹ ṣètò fúnra rẹ ló promise mi pé o ti gbọ́ wàá máa bá mi fi iye tó bá wùn ẹ́ kún iye tó wùn ẹ́ náà ni mo béèrè lọ́wọ́ ẹ náà mi ò kú sọ pé kó kó gbogbo owó ẹ wá mi ò dẹ̀ sọ pé kó mú dajì wá ṣé bí wọn ló padà fẹnu ara ẹ promise mi pé òkè o ti gbọ́ o lẹ́yìn ìgbà tẹ́mi àti ẹ jà tán níjọ́sí ó ní wàá máa bá mi fi iye kan kún ìyẹn tí mo wá ẹ fún nìyẹn yes daddy mo promise but mi ready láti fún yín níṣẹ́ mi ready ṣáàyàn ọmọ ìpótó rẹ mo ṣe kúrò nílé tàbí fóònù lé mi kiri ni mi ready níṣẹ́ ah. ẹ <laughs> ṣe mo wá ṣẹ̀ṣẹ̀ rí dájú pé ọ̀dájú ọmọ ni wọ́n jẹ́ aláìláàánú bíi tí n kò kéré mọ ọmọ ló jẹ fífún mi kí ló dé tó ah, ọlọ́run irú wàhálà wo tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ dáríjì mi ọlọ́run bó o tiẹ̀ ro gbogbo nǹkan tó ro wàhálà tó ro towó tó tọjọ́ orí mi tó pé ewu ti ń wà lórí mi o ò dẹ̀ ro pé láti kékeré tíyà yín ti gbé yín lẹ̀ ni mo ti ń ṣe wàhálà lórí yín tó fi débi tó dé yìí. ah ah ok kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ká tó sọ nǹkan kékeré ẹ máa sọ pé ẹ ṣe wàhálà ẹ ṣe wàhálà àti kókó ṣáàyìn nìkan ni dáàdì ṣáàyìn nìkan lẹ máa kọ́kọ́ ṣe wàhálà ni wàhálà yín ti pọ̀ jù wàhálà yín ó pọ̀ wàhálà tẹ́ ṣe náà tẹ́ fi rán mọ́mì lọ́rùn àpàpàǹdodo fi wàhálà pamọ́ mi fi fún mi. ọmọ tèmi finú ara mi bí kọ́ ló ń jókòó tó ń wúwa yìí tó mọ̀ pé ọmọbìnrin tó ń jẹ́ Bọ́ládé yìí mo mọ̀ pẹ̀lú àwọn ìwà oríṣiríṣi burúkú tẹ́lẹ̀ o àmọ́ mo rò pé o ti jáwọ́ ni kó tó di pé mo introduce ọ̀rọ̀ nítorí pé mo mọ̀ pé ìwà burúkú tó wù tó bímọ méjì tí kankan ò jọ kọ òun ló ń kọ́ ọmọ mi ìwà burúkú tó ń wù tọkọ òfin lè bá gbé òun ló ń kọ́ ọmọ mi ẹbí ẹ̀kọ́ ọ̀hún. fẹ́ máa mọ̀bọ̀ á ṣe bí ọ̀bọ ni ìwọ tí mo ti jẹ ẹnu ẹ̀ lọ́yàn wá ń gbé iṣẹ́ gba ẹ̀yìn ni beyond that you are encroaching on my client space. kí ló ṣẹlẹ̀ àwọn náà mọ̀ kó tó ṣẹlẹ̀ a kò gbúròó bọ́n ni. I get one job for you. ẹ mélòó ló ti receive order fún special duty ní wíìkì yìí. tẹ́ni client bá ti request fún ẹ tó o bá ti fẹ́ you're free to cancel the request. you get as we dey do this thing now na sixty forty. gba ọ lẹ sọ pé ẹrọkù yìí ná. àárọ̀ ìlàrí níbí báyìí. kí lè lè sọ ń pa ikú ẹ̀ náà. mi ò lè sọ anything báyìí. everything to work out bá ṣe plan ẹ. something is not right somewhere. Um, kó ba lè mọ oróyàn tí dáàdì mi jẹ ló jẹ́ kí mi wá pè gbogbo àwọn ọdíò yìí fún ẹ. kí ló tún kọ lẹ́yìn gbogbo nǹkan tó ti sọ sílẹ̀ wọ́n léèyàn burúkú ni mí wọ́n ní ìwà mi ò dáa wọ́n ní mo kó àwọn ọmọ àlè wá mi nínú ilé wọ́n ní kó má bà mí ṣe mọ́ kí ló wá wá ṣe ń bíbá yìí tó bá kún fẹ́ gbọ́ gbọ́rọ̀ tí dáàdì mi sọ mi ní wá play audio yìí ẹ́ ṣé mi máa ní kí lóko kí má mèso ẹ̀ ni gbogbo ilé ìtàn sọ yìí kò ra mi rárá bàbá mi ni mo dẹ̀ mọ orí èèyàn tán jẹ́ bọ̀ kí wọ́n bá lè mọ orúfẹ́ tí mo ní sí ẹ̀ ìjọba jẹ́ kí wọ́n á play ogbó kínní ìfún ẹ̀ náà. kí ló dé tó wá wà mú de ẹ́ mi ì lè fà gbọ́ nǹkan tó bá sọ láéláé torí ẹ̀gán ló jẹ́ kí n wá kí ló nílé. share up. àwọn ọ̀dọ́ kí n máa lọ́wọ́ àkọ́kọ́. ìwàlẹ́wà o. kókó inú ìròyìn sẹ́yìn ni pé fífún mi bó ṣe wà yìí She's not just a friend to me, she's more than that. Ó biomo ọmọ she's like my sister. So any láti bá mi tọ́jú ẹ̀ dáadáa. Dáadáa. As in dáradára. Bébí, ṣo mọ̀ pé ẹ̀yin máa ń sọ fún mi pé kí n king kí n wáyàwó. And tó bá ń wo àti disturb me, ẹ̀ mo ò rí choice But when you ó see sọ fún mi pé fífún mi, èmi ni mo sọ fún ẹ pé mo láìkẹ́. And mo dẹ̀ sí ọ, mo ò ní disappointed, I promise ìyá mo ti gbọ́ bá ó fà pẹ̀lú nǹkan tẹ promise me mo promise ẹ lálẹ́ ẹ the only person tí mo pé mo lè rówó gbà lọ́wọ́ yẹn sí ah! prince prince prince prince ẹnu ìfẹ́ yẹn lẹ̀ ó ṣọ alẹ́ ìlàgbà ọlọ́mọ àṣẹtù ẹ ọlọ́run. ó dà o alẹ́ ìyá dá lágbára ọlọ́run ẹ ṣàrọ̀ aṣọ mọ́ ọmọ ọlọ́mọ ẹ̀ tí fún mi lówó o. ẹ kò sí problem. Ah, ṣó wá tà mí bíbá yìí ọmọ mi wá tẹ̀ ẹ́ wọ́n kó lè dá fún ẹ ni ah, ọkọ wọn ló dé. ayé ẹ̀ ti da ibi tó dé máa wọ̀rí ẹ ṣé wọn ló máa lọ lálẹ́ àbí. ó yà jẹjẹ lè jẹ ó ti yá náà ó yà ẹbí láti ẹjì lé orí àwọn ìyá. ẹyin mẹ́kọ̀ọ́ fi máa ń pẹ́ tèmi pápápá ni àlọ́ tójú bá ṣe kí ni bàbá aláìní máa ṣe kí ni ọmọ bọ́sínú. ọmọ làgbẹ́yẹ̀ ọ́. pé ẹ̀yin lẹ́ ń parí pé ẹ fẹ́ akátá ẹ fẹ́ kí n fákátá ẹ fẹ́ ọmọ tó yẹ pé ó máa wá láti ọ̀dọ̀ wa lọ́hùn tí èdè àwọn méjèèjì máa yẹra wa and ẹ mọ̀ mi lẹ́ sọ wípé ẹ ń sùn kí n take time mi and àdẹ̀dúpẹ́ lọ́lọ́run pé ọlọ́run ti ṣe nǹkan tẹ́ fẹ́ fífún mi àti mi nìyẹn. ẹ pẹ̀lẹ́ ma báwo ni fine ma ṣó wà alákùnrin dáadáa àti mọ́mì ń kọ́. everybody wà dáadáa ma ẹ pẹ̀lẹ́ ma iṣẹ́ ń kọ́. àdúpẹ́ pẹ̀lẹ́ yes ma. ó dáa bẹ́ẹ̀ ìgbà tèmi náà dẹ̀ wòye pé ẹ ti bá máa mú un láti wẹ̀ tó lè mọ ìwà ẹni ẹ dáadáa so true bọ́ládé ni mo fi mí tẹ. sori pé nǹkan tí mo máa sọ fún ẹ láti jọ ìwé àwọn akátàlú kò sí nǹkan tá a fẹ́ fi wọ́n ṣe kò síbi tá à ń mú wọn lọ wọn gbédè wa gbédè wọn tó bá yá tán bá bímọ fún wa ní child support gbọ́dọ̀ fẹ́ gbìyànjú gbà torí là ṣe ń wélé dè wa bódà ṣe sọ yẹn ẹni tó introduce ẹ sí tó ṣe sọ yẹn ọmọ dáadáa ni lájọ tí mo ti mọ̀ nígbà tá a ti wà nílùú yìí mi ì gbúrúkọ ẹ níbi ìbàjẹ́ rí so mo ṣe fẹ́ kí wọn náà ṣe dáadáa má wàá kọjú wa sórun alẹ́ o má kọjú wa sórun alẹ́ o àbí ah, obìnrin sóbìnrin sọ fún wọn. Ah, mo sọ nǹkan tí ọkàn mi ṣe ba ẹ ni pé mọ̀mísí ò ní pẹ́ wọ ìlú yìí tọ́mọ́dé tún dé mọ̀ pé tóun àti mọ̀mísí bá tún bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de èdè wọn á jẹ́ ọmọ ayéra ọgẹ́ bí obìnrin sóbìnrin ṣe mọ̀. mi tẹ̀lé wait láti rí wọn. àwo sórí tí ọkọ ẹ bá dé ìwọ gan máa enjoy wọn ah. mo ṣàjẹ́ kí ìwà ẹ̀ ti dáa. ẹ eh, mo máa yà kò ń ṣàlejò wọn lóde wọn ní kí ṣe kó dára fún ìyàwó All right, mommy, mo ń bọ̀ mà. ó dáa. àǹtí ṣe kó ṣe wáyà rere ló ti jáde o fọ̀rí n ò lè sọ̀rọ̀ fún yín náà. orí nǹkan gidi mú o ah, o ó yá máa ṣe dáadáa sí o sórí tí mọ́mì bá dé oṣù bẹ́ẹ̀ oṣù máa tó ni. Baba ti bí ẹ̀nà bí ẹ̀nà bí ẹ̀nà. Màmá ti bí ẹ̀nà bí ẹ̀nà bí ẹ̀nà. Òrékelẹ̀ wa ìwọ lókun kó o túnra rẹ̀ bí. Obìnrin sọ̀wánù olóhùn olórí ọkọ. Obìnrin sọ̀wánù olóhùn olórí ọkọ. Ìwà lẹ́wà o. Bàbá rẹ̀ ṣọ̀rọ̀ kejì náà bá Ẹ̀ má mi ni ẹ̀.

jẹ́ kí gbogbo ó dọ̀la kó tó ṣe dára sí. tó bá fi máa dọ̀la bí ènìyàn ti ṣẹ́tù ẹ̀rọ ni bó ṣe máa ṣe ìyàwó gidi ni kí n gbé fún wa. tí o lè kọ́ bàbá mi ṣe tí mo tó tutù. tí a bí kó burú. ẹ gbogbo ọmọ mi ìwà ṣáájú òye ọmọ mi tájú tọ́jú ìwà rẹ ìwà lẹ́wà ìwà lẹ́wà o gbogbo lè tábà kọ́ gbogbo mọ́tò tààrà o gbogbo ọlá ta ní láwùjọ. àǹtí mi ẹ explain fún mọ́mí náà ẹ jẹ́ kí ọmọ bí lè ṣe rí náà. pé kí ni. ẹ mo ní kẹ má wọrí ó máa change àǹtí mi ṣe bẹ́ẹ̀ náà mọ̀ pé ibi iṣẹ́ ìlú yìí téèyàn bá ti lọ tó sùn bá ti kó sí yàn lọ́pọ̀ iye máa kanra nínà bọ́mọ ẹ ṣe wáyé monday to friday ló máa fi ṣiṣẹ́ mo lè má rí jẹ kan lọ láàrin one week. ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu tí ó ta yìí kí ni tó dé gan-an èmi ò mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀yàwó ẹ̀ kò sí ohun tí mo gbénu lẹ́yìn tí mo gbé dáadáa n bá gbé léyìí báyìí ẹ má gbé o n bá gbé tọ̀ báyìí bí gbégbá mi ò mọ̀ gbé bí gbáwo mi ò mọ̀ gbé nu léyìí ni ajá wọn ẹni ó lè mú mi báyìí kó sọ fún mi ẹ wẹ wẹ wẹ wẹ ẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ filẹ kò sí kọ̀ọ̀tẹ́ fẹ́ fi á mú gbogbo ẹ̀ á dá gbogbo ẹ̀ lójúrú bàbá á wò báyìí bàbá á wò báyìí pé kí ni mo fẹ́ ṣe. a ṣe ìjà tí mi ẹ explain fún mi làmú láì gbẹ́yé. dọ́nà ó ṣiṣẹ́ di whatever time àbí days wo ló pè ṣé mi ò ṣiṣẹ́ nílùú yìí ni èmi ò ṣiṣẹ́ nílùú òtútù wo ló ń kó sí lórí mo délé ẹ̀kọ́ ń sìn àǹtí mi bá ní kíchìn tó dáná fúnra wọn irú ìyàwó wo nìyẹn ìgbà tó dẹ̀ kọ́ mu wá bíbà yìí ṣe bí ọmọ gidi arúgbó yẹn ń pọ́n wálé tó ń tó ń gbégbá tó ń gbà tó ń ṣe kùrùkẹ́kẹ́ kùrùkẹ́kẹ́ àṣọ́fìwà pamọ́ ni kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn. àmọ́ aláìkí special adviser mo like yín gan role tẹ play ni mo like jù láyé. bàjẹ́ ẹ̀yin fẹ́ dalé tèmi rú àbí tí mo dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe sí ọkọ yín gbà tán wá tẹ kọ́ ọmọ mẹ́fà tẹ kó tiwọn tẹ sọ wọ́n di nani. wo ìwà mi ló dáa débẹ̀. fílẹ̀ wo kò tẹ̀ sí wàhálà ẹjọ́ torí Ọlọ́run èmi mo níbi tí mò ń gbé mi kò ṣe pé mò ń gbé léèyàn ẹ jọ̀ọ́ ẹ dá mi padà sí nàìjíríà ìwọ ló kúkú ní kí n wá mi ò yọjú rọ̀ ó ní kí n wá bíbà yìí kí n wá kí n ni èyí tí mo kí n ti tó bẹ́ẹ̀ bá ní èmi ọba lẹ́gùn bàbá ẹni èjò tó bá dẹ̀ ní òjò mọ́ ìjà ò sí bẹ́ẹ̀ mo ní ẹ mi padà sílé ó tó gẹ́ inú òtútù mo kúkú wà bíbà àbí inú òtútù kọ ẹ bá bẹ̀ kó dá mi padà ó tó gẹ́. ẹ ìwọ náà ra tíkẹ́ẹ̀tì fún ọkàn padà. ó tó gẹ́ àbí ìyàwó ọmọ kan máa rí mi bẹ́ẹ̀ ni pé mi ò jẹ́ nǹkan kan. mi ìdẹ̀ láìkẹ́ ilé ẹ̀ gbọ́dọ̀ ti dà sí kẹ́lí mi dákẹ́ ṣe ń gbọ́. èmi wo níyàwó mi náà ẹ̀dẹ̀ ń dákun ẹ̀ ń dákun. àtẹ̀mí náà nìyẹn o. bí ẹ ṣe ṣe o dáná ṣé kò dáná irú ni. a ní kò sí wàhálà. màmí ẹ má bínú ẹ̀yin pa àwọn ọmọ fèsì. náà kò sí wàhálà òun tó bá ti mú ẹ fèsì òun ti fèsì mi náà èmi ló ń bá mi yẹn èmi ló ń tọ́jú mọ̀ pé bílẹ̀ jọ ń gbé. iye ọkọ tí yóò kanra ṣé iye ọkọ yóò kanra. ṣé ń gbọ́rọ̀ ṣé ń filẹ̀ filẹ̀. ẹ má dá lóhùn àǹtí mi ìlú ìlàjọ wà ìwọ náà mọ̀gbà tí ọkọ mi wà ń bíbà mò ń gbé wọn gẹ́gẹ́ bí ẹyin ni. bí ẹyin ni bí ẹyin lẹ́ẹ̀ máa kọ́ ọmọ bíi mẹ́rin tiwọn bí ẹyin ni lẹ́sọ̀ ya ọmọ yín di nání so mo sọ yọ ọkọ mi bí wá ní ẹjẹ àgbà bí ẹ máa ṣe bí ọkọ ló lọ mọ mi ìfẹkẹmi àti nílùú lọrọ àgbẹ àti nílùú lọrọ àgbẹ ìfẹkẹmi àti nílùú lọrọ àgbẹ ìfẹkẹmi àti nílùú ẹ̀yin lọ pè pàdé ẹbí lé mi lórí nítorí kíni kíni mo ṣe fún yín ókè kí lẹ fẹ́ gangan gangan ọ̀kánjú alátojúbọ̀ ìyá ni yín fún nǹkan tẹ́lẹ̀ ṣe máa pọ́ ọlọ́pàá fún yín ni. jọ torí ọ̀dọ́ má bínú jọ má pọ̀ ọlọ́pàá ó ní kí wò pé kó bẹ́ẹ̀ ni. lọ́lọ́lọ́ lọ jẹ́ àpọ̀ ọlọ́pàá tẹ́fẹ̀ẹ́ nú ẹ. máa pọ̀ ọlọ́pàá má sọ fún ọlọ́pàá pé àtẹ̀yìn àtọmọ yín ẹ yá mi níbílẹ̀ lára ẹ fẹ́ pa mí ni. ẹbí. mo dẹ̀ mọ̀ pé ọlọ́pàá ò ní tẹ̀kẹ̀ yìí sí fún yín. Ah, ẹ̀bẹ̀ ní kó bá bẹ ọkọ ẹ ṣáà ìtọ́ kókó ra tíkẹ́ẹ̀tì fún mi kí n máa bá tèmi lọ. mọ́mí you are going nowhere kò sí nǹkan tó máa ṣe kọ́lọ́pàá ẹ̀ kó tẹ́ fẹ́nu ẹ̀. no no no mọ́mí ẹ̀ máa bẹ̀rẹ̀ ó yẹ kọ́lọ́pàá ẹ̀ fi ọlọ́pàá ẹ̀ fi ọlọ́pàá ẹ̀ ṣe wọ́ọ̀sì ẹ̀ ṣe wọ́ọ̀sì ẹ̀ ṣe wọ́ọ̀sì ẹ̀ bébí mani ó kàn máa tẹ́tì mọ́mí máa tẹ́tì mọ́mí á máa bá mọ́mí fà awúta ìwé ló máa pọlọ́pàá ní sùúrù ṣé legal wife náà ni. ẹ akànjọ ń gbé ni. ṣọ́ọ̀ṣì ẹ̀rọ ẹ̀ legal wife aṣọ ká ṣe lọ́wọ́. ẹ ìgbà yẹn ń kọ́. sọ àgbà bẹ́ẹ̀ nínú ilé nínú apátímẹ́ǹtì yìí ọgbà dẹ́ta ìràwẹ̀ ti jábọ́ níbi tó sọ yẹn. ẹ ṣe ẹ̀gbọ́n. ọ ní proof kankan pọ̀ gbẹnu léyìí. ẹ bá bẹ́ẹ̀ ni. and let me tell you something let me tell you ah. gbogbo arọ́pò ń pa pé o máa pọlọ́pàá o máa sọ bí mi àti wọn ti ń record. ha ó yà pé ọlọ́pàá yẹn sì fún ma fún èmi ká pọ ọlọ́pàá fún ẹ. mi mi nẹ o ó rìkọ́dù mi àmá ah, mi mi mi nẹ mi mi nẹ. wọn á bẹ̀bẹ̀ àbí o ní láti bẹ̀bẹ̀ o let me tell you something you are living my house right now. ṣé tó fẹ́ mi rẹ. mami. Ah, mami ẹ bá jà fún mi. nǹkan tó ti wá ń dùn mí sìn yìí ó ní toyún tí mo ti ní yìí. olórí bàbá irọ́ ni ṣé máa máa parọ́ ni nígbà tí mi kì í ṣọmọ kékeré ṣé tí mo bá lóyún ṣé mi ní mọ̀ ni. kí wàá ló fẹ́ ṣe báyìí. Ah, ìtorí ẹ̀ náà mo ṣe wá síbí báyìí pé bí ó máa tẹ̀lé e help me, tí máa wà ń bí báyìí tí tí máa fi get ara mi together. wọ́n náà mọ̀ pé nǹkan tó san yóò lè possible náà kò lè work Ah. Oh. má bínú tó bá ipò nídìí tó máa fi ara pa sí títí tí gbogbo ẹ̀ máa fi wà sorted bóyá kò lọ rent àwọn shared apartment ẹ̀ but here is a capital no mi ò lè wọ́ọ̀kù má bínú torí ọ̀nà and um, má bínú mo ṣiṣẹ́ overnight mi lè This sùn jọ tó bá ti fi tún kó bá mi tilẹ̀kùn. lọ bá Fọlábí kí n lọ ṣàlàyé fún bóun ni mo bí àwọn ọmọ mi fún tí bá máa fi sunkún tí mo yẹra tí mo ṣe gbogbo ẹ̀ níwájú ẹ̀ á dáríjì mí ẹ́ adéǹdìjọba gbé pọ̀ ní ọkọ àtìyàwó torí kò sápọ́nlé fún ọba tí ò lólórí ọba nìkan kọ́ olórí gan tí ò lọ́ba gan kò sápọ́nlé fún un. báwo ni ṣé bébì ń kéèkì. ó rẹ̀ ní bàjẹ́ gbogbo ara ló ń ẹ̀yà ó ṣe máa ń ṣẹ̀yà. wọ́n ti máa ṣe irúkọ bẹ́ẹ̀ yẹn that's so disgusting ó ní tútọ́ sínú ké why would you take anything from here and kó máa tútọ́ sínú that is disgusting oh god ẹ má ṣe fún ìgbìn náà. ṣé o wà ókè ṣá ìdọ̀tí wo ló wà lára mi ń sìn nítorí pé mo tutọ́. <coughs> kí ló tún ṣẹlẹ̀ ń bí o. fífún mi ni o fífún mi ni o tutù bẹ̀rẹ̀ can you imagine she came into the kitchen and this girl ó mú kiri bíbá ó dẹ̀ tutọ́ sínú ẹ̀ can you imagine. àfi ah! fún mi ìwọ náà máa ní sùúrù kó ń ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa máa react sí i. ẹgbẹ́ bó ṣe yín sọ̀rọ̀ ó wọlé ìsìn ó béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé ó dé ọkàn já lọ̀rọ̀ ó mórí ó mọ̀dì. ó dàbórí ẹ̀yin méjèèjì orí orí ti dàrú papọ̀ ẹ̀yin oníranú jatijati. exactly what I was telling her. To person might insult me. Can you imagine? Shola, hey, ṣó mọ̀ pé mo sọ fún ẹ. Máa ní sùúrù fún baby you. Ah, ṣó mọ̀ pé wèrè orí tiẹ̀. Ṣó mọ̀ pé ju ti tiẹ̀ lọ. Oh, tó bá tún wèrè orí ẹ lẹ̀ fún ẹ. Ò ní dúró. Hey, ṣọ̀rẹ́ mi bó ṣe wò mí. Ọmọ dédé ara mi ni mí o. Mo ń lo dédé mi ni o. Hey, mo sọ tèmi fún ẹ o. Hmm. Whatever. sọ̀wánú olóhùn olórí ọkọ obìnrin sọ̀wánú olóhùn. bímọ tán àìmọ̀ ọjọ́ wa dọ̀wọ́ ọmọ rẹ̀ àhà alágẹ̀mọ́ ti bímọ tán o àìmọ̀ ọjọ́ dọ̀wọ́ ọmọ rẹ̀ o obìnrin sọ̀rọ̀ nù ó lọ. it will happen. Others make it happen. Baby, stop nagging so much. All you need to do is to take action. Never justify yourself. Everything you do, you take responsibility for it, baby. Beauty lies in the eyes of beholder think you are the most beautiful. You got to know what you need to do. We humble yourself, baby. Baba ti Mama ti be take it ṣé fẹ́ balẹ̀kùn yẹn jẹ́ ni. Ah, ṣáàrẹ̀ ilé ìyá ṣá ṣé tọ́ ìlà gbé ni káàlé lè kò kí n ṣe tọ́ ẹ̀ kí ni nǹkan tó fẹ́ balẹ̀kùn jẹ́ ń bẹ́ẹ̀ sí. look nǹkan tí mo sọ fún ẹ ò tí ì pọ̀ jù bó ṣe slam ẹ̀ kò dáa ó lè balẹ̀kùn yẹn jẹ́ bẹ́ẹ̀ and i just correcting you ṣùgbọ́n. <laughs> bọ̀ kí ni nǹkan tó tẹ́lẹ̀ tó fi ń sọ̀rọ̀ sí mi lára jọ nǹkan tí wàhálà tí mo máa ń sá fún lélẹ̀ mo tọ́ pé mi ìwá sí mọ̀ rárá ìwọ ló force mi wá ókè ó gbé mi wá sí ìbànújẹ́ wá ń sọ̀rọ̀ sí mi torí pé mo fẹ́ tilẹ̀kùn. ẹ eh? i wasn't insulting you má bínú but the way you slammed the door was bad nǹkan tí mo kàn sọ fún ẹ nìyẹn take it easy now. anyway mi tiẹ̀ mi ní time fún gbogbo ẹjọ́ rárá da yìí mọ́ mo kí ló wá ṣe é nìsín àwọn báàgì mi dànù. kí ló wá ṣe é nìsín ṣé o fẹ́ bínú bọ́ọ̀lù ẹ̀yìn. tí n bá bínú bọ́ọ̀lù ẹ̀ so tó lọ máa gbé cab lọ sílẹ̀ or something. take it easy now. I, I, mi take it easy. lórí ilẹ̀kùn i was just trying to correct you okay má bínú. lórí ilẹ̀kùn mi ìgbọ́n má lórí ilẹ̀kùn ló ń pariwo mọ́ mi ló ń bú mi. Ah, mi mọ nǹkan tó ń gbé ká kí ló ń ṣe é. Baba TBN, BN, BN. Mama TBN. Hey, oh my God, what's with this girl? Obìnrin wèrè wo lélẹ̀ Obìnrin sọ̀wánú olóhùn olórí ọkọ. Obìnrin sọ̀wánú olóhùn olórí ọkọ. Ìwàlẹ́wà o, ìwàlẹ́wà o. ìwàlẹ́wà obìnrin obìnrin obìnrin ìwàlẹ́wà obìnrin sọ̀wánù olówó. Okay, òun wo program èmi náà ní right láti wo any program tó bá wù mí and program tó fẹ́ wo live show ni ó ní time ok. Fifúnmi you are pissing me off this is not funny ah kò sí demand at least tó bá dé wá sọ pé excuse me before changing the channel mo ṣáà lórí ìjókòó. mo ní right láti wo anything tó bá wù mí nílé because ajọ́ ń sanwó cable ni ok. this case mad you are crazy ṣùgbọ́n no sense i don't have time for this rubbish. sure you tie the scarf on. Ah, ah, ah, kí ni gbogbo What kind of rubbish is this? Fífúnmi, why? Why Fífúnmi máa ń ṣe only dirty bike. Why what? Look at you, why? Why? O ṣiṣẹ́ the kitchen Not ti serum for heaven's sake. Fífúnmi, what is your problem? Eh? Olùkọ́ this, this is not hygienic. Look at the person I'm talking to, ṣọ́gbọ́n ni. Like I was saying, when no, you get home, make sure you tell your mom to tie your hair or you can do it by yourself. You know what? You get out. You stand up. Don't go. Stand Don't up go anywhere, okay? Tora àwọn ele ajanu we lásán ni o kàn ń gbó ni o lè gé mi so ti so don't worry okay get up yeah. get out oh, okay, okay. get out. Ah, ó tán iṣẹ́ irun tí mo ti ń for the past two hours Oh, jẹ́ kí n gbowó mi ó jẹ́ kọ́ Ni yẹn lọ ní báyìí báyìí nínú two hours ló ti ṣe irun sínú nínú kitchen yìí ṣùgbọ́n ìwọ àpò ìṣòwò ìwọ àpò ìṣèjà ni ṣùgbọ́n ìwọ àpò in ni àbí kí ni problem ẹ. Eh? a ní ìgbà tó ti jẹun ó bẹ́tà kó jẹun bóyá tó bá jẹun bóyá gbọ́n tó wú síwájú to gbẹ̀wù yẹn bóyá ó máa wálẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe yìí o wo inú ni mo lóyún sí o mi lóyún sọ́wọ́ pẹ̀lú you tó ṣe yìí to tó ṣe láti two hours ó jẹ́ kọ́ mọ́ fún mi lówó kọ́ mọ́ tó lọ. kí ló bá ṣẹlẹ̀ nǹkan tí máa ṣe fún yín kí ló bá ṣẹlẹ̀ kí ló bá ṣẹlẹ̀ ok fúnra ara yín wèrè sùn wèrè sùn ẹ̀dẹ̀ lọ jí ẹ ti fa wèrè lọ́yàn o ẹ máa fẹ́ kú good idiot. Mama sọ yìí òyìnbó gbèrè. Smart. Disgusting. is that I'm hearing? Ah, mo ṣàmọ̀ bára No one to wá So dọ́bẹ̀ yìí. Ṣé wọn kò máa han? warning. Ah, ah, oorun wa nìyẹn. Wọ́n bọ̀ jẹ́ kí n yọjú. Wait, where you going? To check on her. Jẹ́jẹ́ ni wèrè sùn tó fẹ́ lọ fa wèrè lọ́nà. Ṣé wọn kó tó bá jí tán ní And I don't have strength for any trouble right now. So kindly go and sit down. Hmm? ẹ ṣe. ga fún mi ẹ̀yin girls yìí ẹ̀yin àtẹ̀yìn ọjọ́ wa ní for the past four days Hey. Eh, ẹ̀dẹ̀jọ́ ń gbélé ẹ̀ wá ẹ̀ ṣẹ́rìtìn ó ga fún yín o ẹ́. àmọ́ pé táyà bá ti lọ síbi iṣẹ́ láàárọ̀ tó dá lẹ́ka tó dé besides most of the time mo ti máa ń sùn nínú yàrá bẹ́ẹ̀. ó mà dá ìwọ kọ́ ò lè lọ wo inú yàrá ni bóyá wà nínú yàrá àbí kíní. Ah! Ah, èmi kí n lọ wo fífún mi nínú yàrá ẹ <laughs> ó dà bẹ́ẹ̀ tiẹ̀ mọ fífún mi tá à ń wí bó ṣe wà yẹn ó forí gbálẹ̀ ní kékeré bó ṣe wà orí ẹ̀ ṣiyèrè ó ó ó mi gbọ́dọ̀ lọ orí ẹ̀ ṣiyèrè ju kí ló dálẹ̀ lọ ẹni tó bá gba ẹnu ẹnu ẹ̀ kọjá tẹ̀kọ̀ gbẹnu ọ̀nà yàrá ẹ̀ kọjá lásán òbe ni ìyẹn ò tiẹ̀ wàá dùn mí lẹ́nu ọjọ́ mẹ́ta mo kàn ń pàṣípà àwọn òórùn kan ó kàn rún bí bí bí bí mi ò tẹ̀lé lọ́pàá yìí ló ṣe rùn torí pé ó ya kinní kan báyìí ọ̀bùn ni <laughs> tí fífún mi bá sọ nínú ilé yìí ah three days. but still you know àmì ò tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe yín náà nítorí ẹ ẹ lè kúnlẹ̀kún ya you know what ẹ wà lé ẹ ríyàn ẹ lè lè wá ó ga fún yín o. fi fún mi lọ́pẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ń fìdá lálẹ́ gàràgàrà. woman terrorist. ọjọ́ máa ah, yọjú. ẹgbẹ́ kò wá nílé ẹ jẹ́ kí ẹ á wá ṣe fún mi fi fún mi oh my god ṣọlá. Shola, Shola, Ṣọlá wọ́pọ̀wọ̀ wọ́pọ̀wọ̀ Ṣọlá. Oyára má ṣubú o. Ṣọlá kọ́ kọ́ kọ́ kọ́ oh my God And tó wà lẹ́ ẹ̀jẹ̀ kẹra yín sí oh my God oh ti ń oh my God oh. What happened to her? What happened to her? oh my God oh my God oh my God oh my God Hello? there it's there she's there. Yeah, 911. I have an emergency. Oh my God. Like somebody on the floor. She's lifeless. Oh my God. Yes, she's not breathing. Oh my God. Oh my God. 420 Stuyvesant Avenue. East Orange. New Jersey. Oh my God. Oh my God. Yes, yes, third floor, third floor. She's not breathing. Send the ambulance right away. Oh my God, you know what? I'm wala for Lily. I'm wala for Lily. And they don't want in there. Check on yourself. Oh my God. Mo rí wá girlfriend tèmi. Bẹ́ẹ̀ni. Hmm. What are you doing here? I'm the new queen of your father's palace. Olórí àbólórí buruku. <laughs> Are you sick? I rather prefer you address me as your lord or your majesty. Torí mi àti àwọn bàbá ńlá kòkòrò pọ̀ gba bàbá ńlá kò bàbá ẹ̀ lájọ ń tàn sìn. Respect and regard tó bá lè fún ìyá ẹ̀ tó jó lórí àgbà. O gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí fún mi láti òní ìlọ. Torí pé ìyàwó bàbá ẹni, ìyá ẹni ló ń jẹ́. Ọmọ yìí, ṣé kìí ṣe pé ó ya wèrè nígbà tó ń gbé wá síbí? Oh actually ìgbà tó dé mi ò sí ilé. mo sọ gbogbo ẹ̀ bí mo ṣe sọ́nà ẹ̀ ń tẹ fóònù ẹ̀ ń tẹ fóònù. mo ń wá network ni. ẹ wá network tó jẹ́ pé yìí lẹ sọ fún mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀. abẹ́ oh. ìkọ́ lẹ sọ fún mi pé Mórèwá ti di ìyàwó dádì mi ni. ẹ gbọ́ yẹn lẹ́nu mi lẹ́nu. ní wọ. ìwà lẹ́wà o gbogbo lè tá bá kọ́ gbogbo mọ́tò tá a ra o gbogbo ọlá ta ní láwùjọ wa àní gbogbo lè ta kọ́ gbogbo mọ́tò ta rà gbogbo ọlá ta ní láwùjọ wa láìsí ìwà àwọn ẹbí ó máa sá fún wa láìsí ìwà àwọn ará àdúgbò yóò máa sá fún un.